àlà bàbá mọ̀sùlù bàbá tí ò sí báyìí láti mo ti ń ṣàkíyèsí láti jẹ ta nígbà ńká kò rí ajẹ lójú òkú ani tí ò sí rẹ bàbá bàbá mọ̀sùlù ó dá inú bàbá. ọ̀dà ti ń ṣẹlẹ̀ tí bá ní ìṣògùn ọ̀dà tó torí bí ọ̀rọ̀ rẹ sí máa ń ṣe ń gbà mí ó win tó dá ń gbà mí ó sì run tó kù jẹ́ kàtó. tọ́wọ́ ilé ayé ṣe ní ẹnu yóò lọ wá dúró lẹ́yìn ni. ẹlẹ́yà kí wọ́n ṣe. báà sì máa ń béèrè mi ọ̀rẹ́ lẹ́wọ̀n ò jẹ́ mi mọ́. ọ̀rẹ́ lẹ́wọ̀n yẹ yín. Hmm. àbí ẹni dá sílẹ̀ lẹ́yìn jà ẹ mọ̀ pé ó ní nǹkan tí ọkọ àtìyàwó tí wọ́n ṣe fún wa wọn tí wọ́n nílé sọ fẹ́ nìkan kan àbá ẹ mọ̀ ọ́n ló ṣe ẹlẹ́yà ẹ mọ̀ sí yàn bá wọn wọ́n sí yàn rádaràda. kò sí ní tí ń jọ mọ́jà. mo ti rántí àbá èyí lè fà á bí ti bò ẹ gbá àwọn ẹlẹ́yà lẹ́nu ni tẹ́ bá máa ń fọ́ wọn ní ẹnu ni wàláyìí dàláyìí ẹlẹ́yà ẹ̀rùn iṣẹ́ rẹ̀ dèrè dèrè fún ẹ là là là ọlọ́run ò fẹ́ ká máa nà ìyàwó wa. Ah, ah. kó lẹ́nu bá àwọn kọ́ ní sọ ọ́ àdékẹ́ mọ́ púpọ̀ mọ́ sáńdúlù wọn kẹ́mọ́ ah, kẹ́mọ́ yọ píìsì wọn kẹ́mọ́ kẹ́mọ́ kẹ́mọ́ kẹ́mọ́ kẹ́mọ́ yí kẹ́mọ́ yọ kẹ́mọ́ yọ. kristu láláì ṣe mọ́tò. ibi tí ìdẹ́bà ìjọba sọ́ọ̀lì bẹ́ẹ̀ kò ní lọ ọlọ́gbẹ́ fún mi mọ́tò ni wọ́n yọ piston àbí machine àbí generator fa ẹja sí i àti ilẹ̀ wọn gbọ́n àlẹ́ àlódó nǹkan tó rọrùn ni. odó lálẹ́ iṣẹ́ lùbọ́. ọ̀dà bá ṣe ní gbogbo ilé ìsọfún yín látàkọ̀ dé ẹ̀gbọ́ yé o àní kẹ́ mọ kẹ́pọ̀n ti bá yẹn lé. ó bẹ̀rẹ̀ dáadáa ló kókó rẹ̀ kókó dáadáa rẹ̀ sọ̀hún ó bẹ̀rẹ̀ dédé ọ̀rọ̀ burú ọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ tó fẹ́ múlá káyọ̀ fẹ́ múlùmí náà ló mú jáde kó lè kókó rẹ̀ dìde má ọ̀rọ̀ tí mo rà fáwọn sí èyí sọ yìí o ọ̀rọ̀ gidi ni o ní ṣàtúnṣe lórí ọ̀rọ̀ tó sọ yìí ó ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ń wọgbọ́n kan dá. ẹlẹ́hà ó rí i pé mo pè ọ́ kò sí nǹkan kan tí mo pè ọ́ sí lérí gbogbo bó o ti ń ṣe inú ilé kò dùn mọ́ mi rárá ọlọ́run ò sì fẹ́ bẹ̀ torí irú ìgbésẹ̀ tó gbé yìí kìí ṣe gbé test tó dáa rárá ábà gbogbo obìnrin tí bá ti ń wojú ọkọ rẹ̀ tí ń jágbe mọ́kọ rẹ̀ kò wá àlùbáríkà. fẹ́rí ara rẹ̀ àtàwọn ọmọ tó bá bí ọlọ́mọ ọ̀fẹ́ bẹ̀ ò ah, tún wáyé mi ń ta sọ́dá bẹ́ẹ̀ kọ́jẹ́ pé wọ́n ní pé ìwọ ìyàwó fọwọ́ mi lójú lọ́wọ́n fọwọ́ gún mi mú kò bójú mu tọrọ àforíjì bí ọkọ kò sẹ́ni tí ò ti ṣe mistake mi ń sànábí ọlọ́run àfáà ni mí ní tí bá ń ṣẹlẹ̀ ojú mọ̀ ọjọ́ ń lọ. àti wọn àti ṣèǹkan tó ṣe tán wọn ní igbó èèyàn ṣe nǹkan wọn náà kí ẹgbẹgbẹ báyìí pé kọtẹ fẹ́ mọ̀ náà nù kò sí wàhálà yín sọ fún yín ká ní kí n sọ yín sọ. ẹlẹ́hà yín gbọ́. mo fẹ́ sọ yín sọ. àwọn àlékún àbá o. anakunlẹ famosu anakunlẹ. tí o sì bẹ ọmọ dogo sí lálẹ́ kan. Mhm. ṣé wàá rí àbá ọgọ́ ọlọ́run dábàá. Allahu Akbar mhm. bínú. sàmọ́nà ń pààyàn. yóò ti ṣẹlẹ̀. Ah, ẹnìkan ló fò gúgú ayọ́ nìyí nígbà mọ́tò gba báyìí ó gbé mọ́tò síwájú rẹ̀ ní gbọ̀ngàn. Allahu Akbar. mo ní àdáhà bá mọ̀ mi bá wa sọ̀rọ̀ rí kó dá mọ̀ mọ̀ sí nǹkan máa ń wọ́n káwọn ọmọ ògùn búwa ògùn pààyàn o bàbá ògùn búwa lẹ́yìn máa já ògùn lónìí báyìí ògùn lè pààyàn lọ́la. bàbá àbúté jẹ́nu o. Hmm, ọ̀dà nítorí hmm, àbá mọ̀súrù àwọn èso ológun ẹni bá fọwọ́ fògùn òun ti tiẹ̀ lé lẹ́yìn. ogun máa bá a lọ ogun máa bá a lọ. ẹni wàá fi sọmọnà búra fi sọmọnà pa. yíwọ̀n kan wa anabila wa jòkó tì ẹ máa lọ tọkẹ́ wọn. Ah, ẹlẹ́yà ogun pààyàn o. Ah, ah. àbá mọ̀súrù sẹ́ẹ̀ gbádùn ẹlẹ́sà mò ń gbọ́ gbọ́rọ̀ yín. ẹ àfa ẹ̀yin ẹ̀sìn àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mhm. ẹ̀yin ló rí ìpójú ọjọ́ yìí òòlẹ́ ń lọ bí ó fẹ́ lọ wọ̀ mhm. ẹbí ò mọ̀ pa wá ẹ̀yin ètè kémi ètè wa lọ sí kìsìnì kí lọ dáná tá ọlọ́mọ bèbè pa ni kọ́lọ́mọ jẹ́ kéèyàn bọ́ látọjú ooru bọ́ sójú kú ni o ọlọ́mọ jẹ́ kéèyàn rogun kíni ó ṣe kíni ó ṣe ẹ̀ kíni ẹ̀yin kémi ètè wa mú akéde lọ́mọ dáná báyìí ìdò nípa sùn ni o ọlọ́ tí ò nípa sùn ni o ẹ̀yin kéde wa lọ́mọ dáná báyìí. ẹlẹ́ha ọ̀rọ̀ tá lásán kọ́ Ah, ọmọ wa kankan bó láti wá yanjú ẹ̀ báyìí à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mọ̀súrù túndé òun tún dọ̀rọ̀ orúfó lúwa rẹ̀ kò tún jẹ́ lẹ́hà orí bi sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni oúnjẹ ṣe kókó lóòótọ́ tèmi náà òrò jẹjẹrẹ sì máa wò haranharan ní ọ̀dà kò sí wàhálà ọlọ́run á fún wa